kí ìyá wọ̀ mọ́ wọ̀ náà ó ti wọ̀ náà ṣùgbọ́n bẹ́ẹ̀rẹ̀ náà kíṣẹ́ tó tún sájìnà náà. wàdà kọlu ṣáà ọ̀rọ̀ yẹn wọ́n lẹ́rìn àwọn mímọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àti abẹ́dájọ́ lórí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àdájọ́ ni wípé al-isti'adha qabla al-amal isti'adha kama wá sọ̀rọ̀ níbi kíṣẹ́ ìtọ́ ọmọ ìyá nígbà tá a bá fẹ́ dáwọ́lé iṣẹ́ tá a fẹ́ ṣe ni irun labẹ́ kí ni o wẹ́n labẹ́ ká ni o nǹkan labẹ́ ti ni o àwọn tì ní nbọlẹ̀ ti rẹ́rì wọ́n níbi ntẹ́ ti sẹ̀rí làwọn náà ti sẹ̀rí ẹni ọ̀rọ̀ sọ pé fáyidà kọ̀rọ̀ tẹ̀lé kùrán fẹ́sẹ̀ ìbílẹ̀ fáyidà kọ̀rọ̀ tó bá ka kùrán wọ́n ní ẹ̀kẹ́ tuwáyà bẹ́ẹ̀ ti bá ní o nínú èdè Lárúbáwá tí fíìlì méjì bá papọ̀ tàbí iṣẹ́ méjì bá papọ̀ tó fẹ́ èyí tó bá wù alẹ́ lè tì kápọ́ mẹ́rin kan wá ọlọ́run wọ́n tẹ̀rọ bá ti sáàtù wọ́n ṣàkọlù kọ́mà. ayé ń parẹ́ lọ oṣù pàmò pè méjì sóṣù pàmò kọ́kọ́ fún méjì táyọ̀ sí ìbára méjì. ooo kò clear ṣé n tó wí. naam nínú de Lárúbáwá sísá mi ti bá papọ̀ nígbà tí ìtumọ̀ wọn súnmọ́ ra wọn kò sí ìṣe ìròlẹ̀ tìwájú lára tí wọ́n bá yàn sọ̀rọ̀ bẹ́ẹ̀. يستطيع ثقة من أموال لا يقبل اقتربت الساعة وانشق القمر ọlọ́run ní ayé ń tán lọ o òṣùpá láàméjì o ayé ń jẹ́ ní náà láti lọ sókè tẹ́lẹ̀ sí òṣùpá tó wá láàméjì ó ti là bí ó ti là tá a bá sì fẹ́ tú ọ̀rọ̀ sílẹ̀ ẹ̀ká wí ní làkàyè tàwa sí pé àdé mọ̀ pé kalẹ̀ tó ń tọ́jà wa a mọ̀ pé inshaqqa al-qamar ah, eh, waqtarabat as-sa'a. Ah, òṣùpá ló pín méjì yìí ó ayé ń parẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ ó ọlọ́run á pé ayé ń parẹ́ lọ òṣùpá pín méjì ojú kan nìyẹn lọ́ra máa sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé ẹ ń bá pé èdè lárúbáwá bò ní tí ń sọ ni pé ká mú mùtú tẹ̀sìn wa mọ́ wọ́n fẹ́ ẹ̀dọ́gbọ́n gba ìsìláàmù lọ́wọ́ wa kí wọ́n lọ́mọ wá sọ̀rọ̀ ẹ̀sìn kọ́ mọ́ ẹ̀sìn ìbò sọ ibi ó lè fi ìbò yàtọ̀ ìtò sì lè sọ léèbù náà yóò ní tó ṣe sọ léèbù. jẹ́ àtìsọ yìí nígbà tó kọ́ ìwọ̀n tó ìrìn hìnà lọ́sọ̀ àbúrò tí ara bá yẹn nìkan tàbí bí yẹsẹ́kì rúdùwù kan bẹ tí ń nílà láà àbí ọ̀wà gbẹ́ kí lọ́kàn ọwọ́ rẹ̀ ìtọ́ yọ wà á ti kéèké yọ wà á ti kàn yẹ yọ máa kó bísímìlá túrúbàtò àrùbìnà bìrì kọtìbàbìnà yusuf àtẹnìmọ́nà ní gbogbo rìwáyà mi nù rìwáyà tọ̀tọ̀ ìmọ̀ bùkọ́rì tì í bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yusufa àti ìṣèkì múnà ní ìdíni rọ̀bìnà ẹ kọ́kọ́ jẹ́ àtúnlẹ̀ yorùbá sójú àwọn yorùbá kan bísímìlá ló kọ́ náà turbatu arbina ègbẹ̀lú e wa yóò bìrì pàtùbáàbìnà ìjọ ẹnìkan nù àtàjọ ń gbèlú yìí tí n tọ́mẹ̀ tó mú ebi tó ara ẹlòmíì ti ń tọ́sẹ̀ ní ìdí òde mbẹ̀ oní àtúnrẹ̀ ọ̀ wá bá ti lẹ ẹni pẹ̀lú ntáǹdì ní rọ̀bìnà pẹ̀lú agbára rẹ̀ ẹ kọ́kọ́ wá fẹ́ sọ́nà sọ sọ́yàwó Yorùbá tó ti tàbí ẹtú Yorùbá ló ti dé bákan náà ló sọ́kùn pé fún pàtàkì àlá kí kọ́pin la kejì tàdánlá túmọ̀ dàda. wọ́n lè sáwọn wọ́n ní kò bùrọ̀ àtọ́wá lẹ́yìn ni ẹ̀rí eléyìí fúnra yín yẹ wà. ẹ̀ ń sọ nílẹ̀ sí wípé àwọn ọmọ ìṣẹ̀tọ́ náà ti ń gbà bá parí tẹ́tẹ́ látò máa wí àwọn nínú ìbẹ̀rẹ̀ ni. ẹ wá lẹ́yìn ni fọ́nà sọ pé fáyìí dà kọ̀rọ̀ sàbí kọ̀rọ̀ hàn fẹ́ẹ́ ọlọ́sọ̀rọ̀ àwọn ọ̀tàn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó máa ń dàbí pé yá àyù àlẹ́bí náà mọ́nu ìdá tí ń dà kálẹ̀ náà lòkú lò ìdá kúntùm ìlà sọ̀rọ̀ fọ́ksìlù ojú akùn wá ìdí akùn ìlà lùmọ̀rọ́ọ̀fì ẹ yorùbá bó òdodo tẹ́ ẹ bá ti dìde lọ kírun ẹ yá àlùwalẹ̀ tó kírun o ṣé ń gbà bá parí irun ni àti ká tó kírun láti wọ́ sàlùwàlá. lóṣù sí ìbọ̀lù ما في تفهم فإذا قرأت القرآن إذا كنت ليس إذا تقومون أو إذا تقرأ إذا تقرأ فهو المضارع pásítọ̀ ìjìnlẹ̀ alákọ̀ọ́kọ́ iná ẹlẹ́ẹ̀kejì náà ṣùgbọ́n nínú èdè lárúbáwá ìǹtẹ̀ ṣùrù ìròyìn máa ń pè yẹn ìǹtẹ̀ ìfẹ́ dáwọlé ìyẹn náà pàtàkì kan sọ wípé lá nígbà tá à ń bá tó wọ tọ́lẹ̀tì àwọn tó sọ wípé àlọ́mọ náà àyọ̀tò bí káfíńsì kúndùkú ọ̀nà kọ̀ọ̀bá yìí alùpàlà kọ́ ńgbọ̀ ọba wọ láà ńgbọ̀ ọba fẹ́ wọ. ojú kan ojú kejì wọ́n tún wá ní alìsíhánà tá à ń sọ yìí kan káwọ́ sọ́ra pẹ̀lú ọ̀sán ẹ ti gbàgbé wípé wàsíwàsí kan bẹ tí ò ní dé ní orí nǹkan ti parí òun náà ní kíṣẹ́ tó ọmọ wá ìfọyẹ nǹkan sí yẹn lẹ́mìí rọlé mọrọlé rọtọ mọrọtọ rọlé mọrọlé rọtọ mọrọtọ. kejì ìjọra wa láàlì yàtúkú ìlànà àkọjá ma mùsùlùmí rẹ lọkọlá fi ìmọ̀ ní hadithi Uthman ibn Abil Aasi الثقفي رضي الله تعالى عنه وارضاه وهذا رجل معمر توفي في بالبصرة على خلافة من؟ معاوية رضي الله تعالى عنهم أجمعين فهذه فابيهم أكرموا الزبدة بام صحابي الجلي من؟ عثمان ابن أبي العاص الثقفي يتعداني ṣùgbọ́n fóònù pírọ́blẹ́mù láyé ìgbọ̀nba kórìí ìròyìn wà ládé kò sì kí òǹkẹ́ríkọ́ mẹ́yọ́ kí bó sì gbà pé nǹkan nígbà bá dùn tó máa rántí. wọlé ìwà kọlẹ́mì ẹ̀ wọ́n bá balẹ̀ oṣù ọlọ́run lọ sọ́ra sọ́ra ah, ẹ ẹ ẹ kọ́lọ̀ ń jẹ́ abájú bí wàlìjẹ́ náà ẹgbẹ̀rún sí wa pẹ̀lú àìkúrúsí ọlọ́yìn sọ́ra wa sọ́ra lọ́yìn wa sàlámù àlẹ́ wàláhì. ṣùgbọ́n sọ́ra ló wà bàbá wa ń gbà náà káyà kébìrì tàbí alẹ́dínà yùmínúnà bìlù hẹ́yìn ìtòbi sáàpùlù ìlú ọ̀pọ̀tọ̀ fẹ́ pé téèyàn bá máa ń jẹ́ òun rè kiri o elérò kiri o kọ́ láyé ọ̀rọ̀ rẹ̀ alójútù gbogbo tó wà bẹ́ẹ̀ ah, ó sì lè gbàgbé báwo àbí ọ̀tọ̀ mi ni o torí ntọ́lọ̀ gángan fi kọ́kọ́ mọ ìsinmi pa fún wa ni wípé gbàgbọ́ òrìgbọ́ ìsìgbà téèyàn òrìgbọ́ àti fún ẹ̀rẹ́ péjọ́ kẹrin ọba lẹ̀ níbi ní ìsìnkọ́ra yìí ìsìnkú ọ نعم kí ni kúmọ̀ wá di wọn bá sọ̀rọ̀ mi pé yá Rasulullah inna shaytan qad hala bayni wa bayna salati wa qira'ati yulabbisuha alayya bí wàá yàtọ̀ wọn. إن الشيطان قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي. نفس الكلام رمي يمو إن الشيطان èsù tó ń wòye kọ̀tì hàlà bẹ́yìn ni wà bẹ́yìn náà sọ̀láàtì kò dé mọ́ yẹ̀rù nkí máa ń nùrù o. wọ́n pa àtàlámà lẹ́yìn ìmáàmù kò dé ẹ̀ má rí ìhun sí nígbà tí a máa fún wọn bá ti ń ti rí lọ. mo ń bá pẹ́ mò ń dá kí n báyìí ní ìmọ̀ èmo kímọ́. wàkìrọ̀ àti yúlà bísọ̀ àlẹ́yà kọ́dà àti kàmùkàmùkù máa kà dé. mímọ sùrọ̀ kẹ́ni wà ní ìjà ní sùrọ̀ mi. ìsàgbọ́n mẹ́rin ní káàkiri káàkiri káàkiri tí má ti bẹ̀rẹ̀ lónìí àdúrà láwọn. amsa wa sọ yìí pé zálìkà ṣèyítọ́nù yòókọ́rù làwọn kọ́ńzábù ṣèyítọ́n tó ń wò yẹn kọ́ńzábù yẹn ń pè. ẹ máa wo ìmọ̀ o ntí àti gbọ́dọ̀ kí ìsara ń bi òǹkọ̀ òǹkọ̀ burúkú nù kí lábá ń pè ní kọ́ńzábù tí wọ́n bá di ẹran mẹ́lẹ̀kì bá ń rún wọ́n ní láàbùn kọ́ńzábù láàbùn mọ́ntìn kí la fẹ́ tún yóò bàbá pé ó kọ ìlú nù kí la. yóò bẹ̀rẹ̀ yóò ṣe gan yóò báwo ló yà. ẹ wọ ọkọ tí ń jẹ. alisa kasa ẹ pé ṣe tọ́tù wa ń bọ̀ yẹn ó kọ tí ń jẹ nù ẹ̀rọ̀rùn ẹ̀wọ́ kọ. àtẹ̀kẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ ó kọ kó kọ ṣábàwù ti wà lára ẹ̀ pẹ̀lú ṣẹ́yìntàn nù ó ti fi bìkan jọ ṣẹ́yìntàn. ọmọkùnrin kan bẹ ní òrùlù lẹ́lẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ ẹgbẹ́ bíríìjì náà tí yàrá bá kúrò àbí bíríìjì tàbí sọ́fẹ́ máa lọ sọ́nà ní òrùlù níbi gáràjì sílé ìkókò báyìí wọ́n ń pè ní ọ̀tọ̀ ọlọ́run nígbà tí egun mẹ́mẹ́ lè dé ẹ̀tínú rẹ̀ ó dùn gidi tẹ́ bá kọ́ra tẹ́ bá bẹ́ẹ̀ sá gidi ọ̀tọ̀ ọlọ́run ní jẹ́ ṣèyítọ́ọ̀nù tí ń da Usman ìlà kí àtàkùn pọ̀ kọ́ńtà. أبو سعد يقول فإذا حفظته فاستعذ بالله منه gbogbo ọba tí a kì í sí gbogbo ti dọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ tẹ́ máa lọ káàkiri lọ́bọ̀ lọ́gbà làrú sọ pé àrùn mi ṣẹ̀tọ̀ kọ́ yàgbọ́ wà lórí irun. waqful an yasarika thalathan wá tu nǹkan sẹ́gbẹ̀ẹ́ wá tu nǹkan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. òsì lẹ́ẹ̀mẹ́ta àwọn èèyàn ti kí nìkan gbé yìí alùsùn náà dárúkọ sokoto ọbalẹ̀ láì wáyé mà fún irọ́ lè yàn pa torí yóò máa fi ìkọ̀kọ̀ yóò sì ti bọ́ wọn lójú ọ̀nà tẹ́fúrú yìí dábàá wá kò mú pé ìtọ́ wà bẹ́ẹ̀ ẹlòmíràn wà bọ́ọ̀lù ah, ẹ̀ẹ́dùn sáà tó mo

ǹjẹ́ tó ṣe ìní ẹtí mẹ́lẹ́gbẹ́ ẹ̀ la nígbà abala lẹ́sùn kan lọ tá a kó dẹ́kun mí lẹ̀ wà á kọ́kọ́ bẹ ẹtí mẹ́lẹ́gbẹ́ rẹ̀ náà. èèyàn kó akọ́ bàtúbò ètò tún bẹ́ẹ̀ tù ẹ̀ kí ló wá fà wà náà àìlẹ́gbẹ̀ẹ́ yẹn ti bẹ́ẹ̀. ìlànà bí sọ́nà lọ́wọ́ àlè wà máa fi sọ wípé wà iná ìmọ̀lá ìkàtà gbogbo nǹkan dúpọ́ lánìyàn pé òun fẹ́ wá lórí ìkẹ́kọ̀ọ́ wá síbí lónìí àwọn mọ̀lẹ́kà ti rẹ̀ yẹ wọ́n lẹ̀ tí a ń torí wọn lọ àbí ọ̀dà kọ̀ ẹ̀fẹ́ ti ń lọ mítì wàláhì kápẹ́ ibi ẹgbẹ́ lè yẹn lọ lẹ́yìn ti ń lọ mítì àbí ọ̀sọ̀ wípé ọ̀mọ̀lẹ́kà ọ̀tẹ̀ yẹrẹ lẹ̀ iyùn tó fún yẹn lórí rẹ̀ dókítà wa kọ́ bá ń kú wípé ìtọ́ máa ti nu o. bàbá ìgbà kú ń bọ̀ ẹ̀ṣẹ̀ tó ń bá dúdú. ọba ṣe tọrọ jẹ ó sì dáhùn sọ sí un ọwọ́ àpàṣẹ sáà pé aṣọ àfẹ́ràn nígbà tó dé tí mo padà dé tó ní ìsìn ọjà àdàbàrò lọ ọlọ́run ti bá lè dànù o mo ti á ní sinmi báyìí o irun mi ti ń lọ déédéé o bọ́dà àgbèrè mi ó ti ń yé mi o mo ti mọ iye tí mò ń kí o. ìyẹn náà dẹ̀rẹ̀ ìmọ̀nì pẹ́pẹ́dẹ́. ara àwọn ẹ̀kọ́ téèyàn máa ń kọ́ fáti àtàwọn yẹn àgbọ̀fẹ́ gbogbo ìyàtọ̀ alukuran ṣìfáwù ni ṣùgbọ́n tẹ́lu lè máa rìn àti ọ̀kà tàbátí àgbàdì mọ́sálà ni àgbọ̀fẹ́ ṣàkóso gbogbo kùràdé òṣìfáwù ni.

bàbá yóò béèrè o kí wàá lẹ́bi wa jẹ́ àfi sọ̀kẹ̀kẹ́ wàfi sunan inda abi dawud wàfi sunan inda abimamu nasaayi wàjà wàfi tirmidhi wàfi musnad ìfẹ́ mọ̀kúnnù májọ kàwá hàdà hàdà làkàdé tọ̀rí kù rẹ̀ pọ̀ tó gbà wà lọ́dọ̀ sọ̀hábà èntọ́ wa nínú sahih àǹtọ̀ríkì suleiman ibnu surat ìlọ́gbà wà ní sahih ìmí wa nínú sunan tí ó báwọn bóòlù ti wá wá ó ní inna rajulayn salaha inda rasulillahi sallallahu alaihi wa sallam riwaya ti imaamu Abu Dawud nìyẹn tí wọ́n bá ní láha kéèyàn ọmọ bínú sí ẹnìkan salaha èèyàn méjì kan wọ́n bínú síra wọn níwájú ọdún sọsọ náà jọ kan tàbí náà náà ni wọ́n inú ìwà yà mí ti sábà rọ̀tùláì wọ́n tiẹ̀ kúra wọn ni bẹ́ẹ̀ ní sọ́tẹ̀ ilé náà sọ́tẹ̀ àbí sí bẹ́ńkì òkú jọ́nà ẹ wá máa wo èèmà hátà tàmẹ́zàá ànfù àhàdí ìmá rọ́bọ́bá tí wọ́n bá ní tàmẹ́zàá lẹ́dẹ̀ẹ́dàbá wa tí èèyàn bá bínú dópin tí wọ́n èèyàn wá ń gbé kúkẹ́ fúkẹ́ fúkẹ́ fúkẹ́ tí ń ràn báyìí tí ń padà tí ń ràn tí ń padà tí ń ràn tí ń padà tó gbogbo tó lè tàbí za àǹfò tàbí za àǹfò imú rẹ̀ rán imú rẹ̀ rán inú ti bí dópin sísan wọn sọ fáwọn sàhábà wípé ẹsùn àwọn ọkùnrin tí ń tí ń bínú ìní ìlà àìdàpọ̀ kẹ́lìmẹ̀tẹ̀ ni mo sì mọ nǹkan o làwùkọ́ ọ̀là ha làdáàbà máa yẹ jù ntí wọ́n yẹn ń wà kú wà fún ara wọn bọ́bá ti fi gbólóhùn nǹkan ó ti sàrọ̀ mọ́ lọ́wọ́ èsì nígbà láàbò. lẹ́nu sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé alimusabani ṣèyítọ̀ náà ni bí àpèjì bá ti dojú kọ́ra wọn tẹ́ ń bura wọn tílé sọ̀tún tílé náà sọ̀tún yẹn èsù náà méjèèjì. àpọ̀ bíi kílímà ṣèyítọ̀ yẹn gbogbo bí nìlá ti sàlàyé insha allah rahman. la ilaha illallah. àdúgbò wa sọ̀rọ̀ yẹn tán nínú ìwáyà tẹ̀ kólókóló ṣìṣì ìwáyà tẹ̀ wá wípé fàkọ́ọ̀lù rọ́jùlọ ẹ̀ka mìíràn sọ̀rọ̀ bá bẹ́yìn fàkọ́ọ̀lù là nínú ìwáyà mi gbogbo àwọn sọ̀rọ̀ àbàlẹ̀ tiẹ̀ dẹnu gbẹnu pé ah alẹ́ àtẹ́sùn mi tùsà sálám sọ̀kọ́ sálẹ̀ mi sọ̀rọ̀ pàdé ní ìsìn tọ́ba tẹ̀lé gbólóhùn kan gbólóhùn wọlé àdébìsọ̀ pé tọ́ba ìsọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim ntí nsí ọ yìí ara ẹni tí ń gbẹ̀jì ni o yóò sì lọ ọ wá ní adùnú nà ntàrà ò nà ní wọlé lẹ́pẹ̀ mi ni àbí mọ̀ tí mo sì. ìbínú mo sì lọ. ọkùnrin ṣì sáà ń sọ̀rọ̀ rẹ̀ kò sẹ́ni dáa tó ní mọ́sálásí wàlláhi kò sẹ́ni dáa tó ní kọ́lọ́ kura. ada ìtìfáàdù náà nínú kírìtì wa ni gbogbo sọ̀hábà pàtà òdò lónìí. كل صحابة عندي قدوة حسنة كل صحابة عندي قدوة حسنة كل صحابة عندي قدوة أعلم كل الصحابة عندي قدوة أعلم فهل علي بهذا القول من نار فهل علي بهذا القول من نار فهل علي بهذا القول من نار أقل كل صحابة عندي قدوة علم الصحابة دي قدوة علم gbogbo àwọn tàbí oúnjẹ ọlọ́mọba tí a bá lò gbà tí wọn ò mú mọ̀nàmọ́tìkì mẹ́tì tí wọn ò kó onú ìsìláàmù tẹ̀ ẹ́ jáde láyé gbogbo wọn lọ́dọ̀ tèmi àríkọ̀tẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn ládìkọ̀tẹ̀ dáadáa. olùsọ̀hà àbàtì ìdí kúndé wà tó ní ọ̀làmú. àwọn kan ya wọn lára ń ta wọn lè máa fi yọlọ ọba nínú níjojúmọ́ ó ní káwọn máa bí Abubakar sépè ó tiẹ̀ wà kérésìlẹ̀ márùn. olùsọ̀hà àbàtì ìdí kúndé wà tó ní ọ̀làmú. èmi ní òkìdí àtẹ̀wò ni ọlọ́run ní tí wọ́n bá mi kúlúkọ́ àbájá lẹ́yìn ìdí ìkójọ ọ̀tún àlàmú. gbogbo àwọn sọ̀hábà pátá nígbà tí mo tó di mùsùlùmí tòótọ́ ni mo wá gbà pé gbogbo bí wọ́n bá ti kọsẹ̀ àtẹ́torí ìṣe àyè nìkan kẹ́kọ̀ọ́ bẹ̀. èmi lọ́dẹ̀ kọ̀ ní wọ́n sá sí òbí. Àwọn àbá ní gbogbo omi jẹ́ máa ti pàtẹ ẹ̀rí ọ̀gbẹ́nu wa kúlú sọ́ha bájì ní ìbùdó àjọyọ̀ àṣànà. Ibi ìsọ́bà kan máa ti ṣe mistake kúlú sọ́ha bájì ní ìbùdó àjọyọ̀ àlàmú. فهل علي بهذا الخروج من عاري فقد علي بهذا القول مناري gbogbo ẹni lọkùnrin láyé kí n pé gbogbo tàbí àti lè ní nífẹ̀ẹ́ ìjẹ́ mọ̀ fẹ́. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ gba tiẹ̀ dá àbájọ èmi dá pé ọ̀rọ̀ ìṣẹ́wó ádá àbíjá mi. mọ́tàlá ẹ̀dá gbà wọn àwọn àbá wa <laughs> bẹ́ẹ̀ sì ni jẹ́ bá ní àárà mo fẹ́ omi ti sọ Yorùbá ni o ọkọ ọwọ́ ìsọra lọ́ọ̀bì kan bí mánà pé èèyàn láti inú bẹ̀rù ọwọ́ ìfọ̀kànbalẹ̀ lọ́ọ̀bì kan láàbà nǹkan dàrú ọ̀dà gbàgbì kan lọ náà lọ sí àtọ̀mílà méjèèjì àwọn àfọ àti ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá ti dáa lìyáàgùn ni máa bá a lọ ntí ọba ti dáa ni lìyáàgùn máa bá a lọ. wọ́n ní kílẹ̀ rí i wọ́n ní làálàá náà nà sókò kò ní ìlà máa jẹ àmín kọ̀sídàtì àlùmùtànàbì wọ́n ní mùtànàbì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jama kápẹ́kì ìtara dáadáa kápẹ́kì ìtara dáadáa ẹnìkan kò lè gbọ́ àlùkùránì yìí. ọ̀rọ̀ yìí gba ìfarabalẹ̀ kẹ́ ká tẹ́ gbọ́ mi o títí títí tí èèmọ̀ nípa adaku ìsísí hàn lárúbáwá sáájú kí islam ò tó dé àtìgbà tó dé tán àti ní tí wọn máa ń sọ kí islam ò tó dé àti ní tí wọn tún sọ nípa kí islam ò dé tán hátà tẹ lórí kọsọ wọn أثبت ذلك أهل العلم àìmọye nǹkan mi ìjọ da nǹkan lẹ tó jẹ wípé nǹkan alábà ti sọrí ní ọdún gbọ yé ẹ gbọ́dọ̀ lẹnu àbá tìbí ni ó ní wàllọ láàdàmú mánu ìfàkẹ ó lọ ọmọ tó máa bá kiri tó ń kiri lárúbá méjì tó ń já di gànga nìkan gà tá a ní onígbòmí bí ó lébọ bíbí ánà lẹni fàtọ́ tòrò ánà lẹni fàtọ́ tòrò àyè yìí nígbà wọn sọ̀rọ̀ lẹkẹ gbàgbé èmi mo ti ntí yorùbá kọkọ sí tẹbi kan tọtọ ló tẹ tẹbi kọkọ dọdọ rẹ wọn lọ wọn bá tọrọ rẹ ọwọ́ alibi ẹni jẹmẹ ti jẹ ọjà ní kan ee ntọ́ fẹ́ sọ̀rọ̀ pé olùgbẹ́tẹ̀ ń jẹ yìí wọn kẹ́ ni olè ń kó ń jẹ fásiru sàmáwá ìwẹ̀lẹ̀ àrùn ẹni ọkọ̀ kọ́ dáyé ìwà abẹ́rẹ́ náà bá ti sọ pé tó fi gbà yé nù. kọ́dà ọ̀pọ̀ lórí táwọn lọ́rọ́ wa kọ́ ilé sábìkì sábà òtó lé tẹ́ pé wọ́n fi wọ́n fi wọ́n fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹnu àyà nínú mánà torí pé èèmọ̀ ń bẹ náà Al-Qur'an ẹnì kó o sì lè mọ̀túmọ̀ rẹ̀ tán àyàfọ́nà kan tó tọ̀ kalẹ̀ ẹnì tó tún lè mọ̀túmọ̀ rẹ̀ báyìí lọ́wọ́ kọ̀ọ̀tà àlà oní ọ̀tún láti fi jẹ̀ ńkọ́ sọ̀rọ̀ wa tó lọ́ọ́ wa tó lọ́ọ́ mọ̀ ayé ẹ wá máa wòyàtọ̀ mútà tó ti sọ̀rọ̀ Òpèyà mánà lóòtù bí ní márùn ábù nínú. Yà mánà lóòtù bí ní márùn ábù nínú. Yà mánà lóòtù bí mímà kò ámìlú. Yà mánà lóòtù bí mímà kò ámìlú. Wà mánà lóòtù bí mímà. أحاذروا ومن أعوذ به ممن أحاذروا نعم، يا من ألوذ به مما أعمل يا من أعوذ به مما أعمل ومن أعوذ به ممن أحاذر أؤثره ومن أعوذ به ممن أحاذره لا يجبر الناس عظما أن تكاثروا لا يجبر الناس عظما أن تكاثروا لا يجبر الناس عظما أن تكاثروا wàlá yùrì dùnà àbùmá wàlá yùrì dùnà àbùmá. أتكابرون فلا يريدون عظما أن تكابرون قل يا من ألوت يا من يلوت به مما أؤمل مما أؤمل يا من ألوت به mímọ́ ọ̀hánmẹ́lò. mo pè wọ́n lọ́wọ́ bá tọ́jọ́ pé tí n bá ti ń fẹ́ owó láyé ọ̀dọ̀ rẹ náà ni wọ́n dákọ̀ wò ní lọ gbogbo lẹ̀. mo pè bá tọ́jọ́ pé n bá fẹ́kẹ́lẹ́ àmì ìwọ náà ní dojú àdúrà ìfẹ́ ìwọ pé bá lórí ọjà kọ́dà ń kà á lẹ́nu pé tí n bá retí nǹkan sókè ẹ̀dá àti àbíláyé ọ̀dọ̀ ọ̀rẹ́ mọ̀ máa ń sá wá wọ́n máa ń ná àwùjọ bíi mi máa ń wú àbírù ọmọ ní àwùjọ bíi mi máa ń wú àbírù ọmọ ní àwùjọ bíi mi máa ń wú àbírù.

onítọ̀ nǹkan fẹ́ dáadáa sáré wọn lọ́ba tọ́ ń bá ń wá sọ̀rọ̀ níbi àyíká sáré wọn lọ́ba ṣùgbọ́n kí ló dídùn fi ṣe bẹ́ẹ̀ nítorí pé láàyè dígbòrò náà sùn ágúnmá á ń tàkà sírù. láàyè dígbòrò náà sùn ágúnmá á ń tàkà sírù. kò tí ì ṣẹlẹ̀ rí láyé wípé wọn lọ́mọ oorun ẹ̀dá tó

كافره لا يجبر الناس عظما أنت كافر ọmọ tí wọn bá bí láyé lólójú kan gbogbo ayé ò fún kejì mọ tí èyí jáde láyé. láyé ní bọ̀rọ̀ náà tún àtúmọ̀ àtàkà àdìrò. ẹ̀ńtọ́ dákẹ́ tí èyí jáde láyé wọ́n máa dáṣọ sí lọ́rùn ni gbogbo ayé ìwọ ò lè padà kọ́ máa dáṣọ sí ìyẹn lọ́rùn. láyé ní bọ̀rọ̀ náà tún àtúmọ̀ àtàkà Gbogbo ẹni tó mi ìjọba ọkùnrin wà lábẹ́rẹ̀ tí a dọ́mọ láyé ọmọ wọn kò sí dókítà tó lè fún lọ́mọ. Táyà ti bọ̀rọ̀ náà sọ àbọ̀mọ́ni, à ń sàkà àdìrò. Wàlá ayú ìbò nà àbọ̀mọ́, à ń tajà irú. Wàlá ìbò nà àbọ̀mọ́, à ń tajà irú. Wàlá ayú ìbò. يؤتون عثمانا أتجامرون ṣùgbọ́n kan tó parí ìgbésẹ̀ yẹn kan tó parí gbogbo ayé ò lè dàrú. Wàlá ìrìn dòdà àtùmánà àìsàjà. Bí mo wá bọ̀ yípa, bí mo wá ní ìdájọ́ àtàdé lọ Bí mo wọ̀ tọ́ ní àìdá àtàdé lọ Àwọn wa lọ bí a lọ, òun ni gẹ̀gẹ̀ kan níbi. Nígbà tó débi nǹkan tó dáa, ó lo nìyá àti nígbà tó níbi nǹkan tí ọ̀dà kọ́lọ́ ìyá àjẹ́ wípé ibi ń tọ́ba ta tí èèyàn bá gbé nìkan lọ́wọ́ yé tí èèyàn bá yẹ tàdúà wọ́n dà bẹ́nu sọ̀rọ̀ tó máa tó tó ìgbàgbọ́ ẹ̀yẹ. ẹ ó yé níbo láti mọ̀ lọ ìyá níbo láti mọ̀ lọ ìyá. ojú kan nìyẹn mọ́tàlá. ọlọ́run sọ sọ pé fáyidà ọ̀rọ̀ alukur'an fasta'id billah mina shaitan rojin tọ́fẹ́ alukur'an máa wá sọ̀rọ̀ lọ́dọ̀ shaitan ẹni tani o ẹni bíi mọ́tàlá wa dé kí ni mọ́tàlá ọ̀ tá a bá wá fẹ́ kírun á kakura níbi àbá ni kakura níbẹ̀ tá a bá wá fẹ́ bẹ̀rẹ̀ rún tí a wí a'udhu billahi mina shaitan rojin torí tá a fẹ́ kà ojú kan liwatuwa ti ṣe àfihàn láti lè bá àfi níṣẹ́ ìtọ́n jìnà sí wa pé iṣẹ́ tí mo fẹ́ dáwọ́lé mo fẹ́ fọlọ́ wọn sọ̀rọ̀ ń bẹ́ o torí ìrún tí mo fẹ́ kí iṣẹ́ mo fẹ́ ká gbọ́dọ̀ sí láì ṣe o èèyàn fẹ́ kírun sẹ́ èèyàn fẹ́ kírun sẹ́ ọwọ́ a ní àwọn ọ̀sẹ̀ tó bá ti fún wa ń kí ìrọ̀ sítorí bá ka kurani bẹ̀ tá a gbọ́ yóò fẹ́ sọ̀rọ̀ fífa ìdá kọ́rọ́ ta kuran fẹ́sẹ̀ ibi lẹ́yìn lẹ́sẹ̀ ìtọ́jú rẹ̀ sọ́jà ka kuran máa wá kura pẹ̀lú ọ̀rọ̀ sọ̀tara tó ọ̀rọ̀ ṣẹ̀tọ́n ojú kanu àbí iṣẹ́ tí mo fẹ́ dé jáde hadith àbí yọ̀rọ̀ yọ̀rọ̀ wípé àkọ́kọ́ dẹ́gbà awwal man yuhasabu al-abdu nanu yawm al-qiyamah sọlá ìyìn tí wọ́n kọ́kọ́ tún òun sí ọmọ riwaya Babatunde awal ma yaqdi Allahu fi yawm al-qiyamah ad-dima ibi tọ́lọ̀ tó kọ́ bẹ̀rẹ̀ jọ gbàlẹ̀ kìámà ibi ẹ̀jẹ̀ ni sọ wa takura wọn kò takura wọn ṣùgbọ́n tọ́ka wà kọ́ ẹ̀ kí ló gbẹmí débẹ̀ gan. ṣèpè sẹ́kẹ̀ fẹ́ odidi ṣé àwọn ọ̀gá iṣẹ́ ọkọ mi mi padà lálẹ́ kìámà lè gbé nkọ́kọ́ yé iye àti mo ti yẹn dúró ṣé torí kíṣẹ́ ìtọ́ ọmọdé mi láàmú lóòrùn ìní àwọn ìbílẹ̀ ti wà wájú ẹ̀ ni àbí torí bá àkàkùrà ní ìbẹ̀. ìkọ́lá bá alùpùpù láti mẹ́tàlá àwọn àbá àkọ́ méjì lórí ọ̀rọ̀ yìí àtẹ̀kùrọ̀ lọ wọ́n pọ̀jù méjì lọ. gbọ́dọ̀rọ̀ méjì lọ́kàn apá kan ní wípé alisi ada fi sọ̀rọ̀ min adìl kìrọ̀ à torí kìrọ̀ àti. tába nítorí ìpìrọ́ àmì. ṣé gbogbo rákà láti máa sọ ni àbí gbogbo rákà kan láti máa sọ gbogbo rákà ni tọ́lá gbogbo rákà ni láti kà kíni o kìrọ́ láti kà nǹkan. ṣùgbọ́n tába nítorí ìrún ni àti sọ ń bẹ̀rẹ̀ ṣèyí tọ́lá kíni o ó ti yàn síya kánà já mi hadith rẹ̀ kọjá mọ́ mọ́tò rẹ̀ lọ́kọ̀ sáyẹ̀wé mi hadith rẹ̀ fúnni ibn abi al-aas àtàkọ́ bí ń ta àtẹlẹ́ẹ̀kan. náà. àwọn àpàdà wípé ọ̀rọ̀ dáadáa lọ̀rọ̀ yìí ṣùgbọ́n èwo ni ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ wá pẹ̀lú ọ̀sán àlẹ́ ìlú ẹ̀sìn. fọ́nrọ́kọ̀ bá gbọ́ àlejò yìí àwọn akọ́kẹ́ sọ pé káàtì ìtura ọ̀bẹ̀ wọn ní sáà tún gbọ́yé gan ni wípé lórí ẹni tí ẹbọ mẹ́tàlá ti máa yàtọ̀ o ẹni tó bá mú pé torí ìrún ni ẹ̀ẹ́mẹ́rin ló yọ̀ àbúsá ní kò yóò jẹ jẹ ẹ bá sọ pé torí pé yóò kéwù lórí ìran ẹ mẹ́rin yóò dé gbogbo gbogbo yìí kíláàkì ọba jẹ bẹ́ẹ̀ ẹ ṣeun ẹnì tó bá mú ìrun tàbí ẹnì tó bá mú kéwù tá a kè ń bẹ́ẹ̀ tá a bá wá fẹ́ kírun léyà ẹ̀ẹ́mẹ́lòó kò ní àwọn òbí rẹ̀ wá wà tàbí ìrun àwẹ̀ ìròyìn ṣé àwọn òbí náà máa tẹ̀lé gbogbo tẹ̀kúrẹ́tì rọ́ọ̀mù ni àbí òní tẹ̀lé ẹ̀fẹ́ ara tí mo dára ọmọ ẹ̀gbọ́n mọ̀. afẹ́ kíta rọ̀ wí. gbogbo rákà wọn ti máa tẹ́ bẹ́ẹ̀ ni àbí ọwọ́ bẹ̀rẹ̀ nìkan. àtọ́pẹ̀lẹ̀ àkọ́rọ̀ ni wípé ìbẹ̀rẹ̀ nìkan lè yóò ti sọ wípé àwọn ọdún ṣẹ̀tẹ̀ rọ̀ jìm má gbogbo àwọn ọdún àwọn ìpìtà yìí. bisimilahi rahman rahim ṣùgbọ́n kìkan bẹ péré lọ́jọ́ wípé àtọ́pẹ̀lẹ̀ àkọ́rọ̀ ni wípé ká má mú gbogbo àdúrà tá a máa ń sọ ká tó bẹ̀rẹ̀ ẹ̀rọ wa. ìní wàjẹ́ àtúwájẹ́ rẹ̀ tó ń gbẹ́gbẹ́ gbogbo àwọn yòó ibo ìbàtà bá fẹ́ kírun sókù la bisimilahi allah akbar ọbẹ ṣe tọmọdé sọmọ ọhún èyí ó bẹ̀rẹ̀ kò bíyà àhádà bí jáde jáàmù mi àlè ti àádà tá à ń sọ yìí káfọlọ wà sọ̀rọ̀ àǹdí ṣèyítọ́n ṣé ṣèyítọ́n tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣé ṣèyítọ́n mọ́rìsì méjì sọ́lẹ́yà nú èèyàn àti nú àjẹnú ẹgbẹ́ rẹ̀ kí ni máa dà o èṣù èèyàn wà èṣù ti èṣù náà wà ṣùgbọ́n èṣù ló ẹ máa wo ìfẹ́ èmi ọ̀fẹ́ sọ èṣù tó lé ju o ṣùgbọ́n wà á bọ́ ọdún mẹ́tàlá táwọn afáàfọ́ wa àdúgbò mọ̀rí ìyọ̀n wọ́n àdúgbò wọn ọ̀yọ́ mẹ́rin ẹ̀yìn méjì tiẹ̀ wá pété àríkà àríkà àdúgbò alimẹ̀rẹ̀wì alimẹ̀rẹ̀ẹ́yù aladúgbò alimẹ̀rẹ̀ẹ́yù ọ̀tá tá à ń rí tiẹ̀. ìdá ọ̀tàlì náà wù tá a bá bọ̀ ń jà tọ́wọ́ apá wa sírìnà ṣùwádà adẹ́ni òkùnkùn ṣàhádà wàlẹ̀ àdúgbò ọ̀rùn mẹ́rì ọ̀bí ntáàrí tọ́ba bánìjà tí ilé ẹ̀pá ni adìtọ̀rí ìlú adọ̀mọ́ná. ọ̀tà tí àwa táǹrí àlẹ́ àdúgbò àlùmẹ́rì àtọ̀ táǹrí tọ́ba ẹgbẹ́ nígbà tá a fàjà kan kò tí ẹ̀ rí apá ó mú wa lẹ́rú ni sírìnà máa á kò balada. ṣùgbọ́n ọ̀tá àti ti bí táàrí tọ́pẹ́ èbórí wa ń bàtà àjọ ń jà sírìnà àmàtìbó àlà adẹ́rù rẹ̀ ọ̀tá wò lọ́wọ́ àlejò tí sùn tè èèyàn ló lejò àbẹ́sùn ti tàlẹ̀ jẹun náà tàbí ọ̀sọ́. bóun náà tàbí adarí kí a bá wọn. èso oró lè gbọ́n. èso àtijọ́ nù. barakallahu fikum ẹ ajẹ́ pé àgbọ̀rọ̀ yìí nù. ìwà táǹkù ẹ̀ padà ló pé èso àtijọ́ kílẹ̀ yìí wa. ẹ̀kọ́ sọ̀rọ̀ sọ أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم wọ́n lè sọ́ba yìí pé ó jàre rẹ̀ ṣùgbọ́n ní ń bọ́ sọ́tẹ̀ wọ́n máa ti dáadáa sí. àti pé dáadáa lè borí èṣù tèèyàn nígbà wàá dé di èṣù tàbí jẹnu wà kó rọ́bì a'udhu bika min hamazati shayatin wà a'udhu bika rabbi an yahdurun. wọ́n náà wà pé àdébí máa fẹ́ táwọn eléyò torí dáadáa ọ̀rẹ́ tiẹ̀ mú síbẹ̀ dáníyà táwọn wá dojúkọ ní ọlọ́ọ̀ fi lọ lọ́wọ́ wọn ajá pé sú èèyàn kò fi tó àjẹmọ́. oye níta ló yẹ o èèyàn mélòó ní kótó bá délé ọjà bẹ́ẹ̀ mọ̀ ní kuran. Naa, abakilẹ, abakilẹ ba, mọlítọ́ bíyà, súnmọ̀ wọn aláwọ̀ wa. oní wàmúlẹ̀ sáà kọ́ra mi mọ̀ndé àyè lọ́kọ́ sùrọ̀ wúlọ́wà ẹ̀rọ síbáyì ṣọ́ọ̀rọ̀ àti ẹlẹ́ẹ̀kejì wàkúrọ̀ bíi àwọn ìgbàgbọ́ ìgbàgbọ́ ti ṣe àfihàn Allahu akbar sọ́ọ̀tù mọ̀mìnà nàá la ilaha illallah. afa wa ni a ti mọ. pàtàkì al-isti'adha náà kama wasora kama bọ́lá ọba sọ̀rọ̀ tara wasora gbọ́dọ̀ ṣètọ́n kọ́mọ̀ bá jẹ́ wá lórí lóhùn tó fẹ́ dáwọ́lé afáàlì tó wá rí bẹ́ẹ̀ gbogbo owó tó fẹ́ dáwọ́lé nǹkan láyé kí ni ń tọ́ da nkoko yẹn kọ́kọ́ dáwọ́lé náà bá wọ́n wá ní ọ̀dà náà àwọn táwọn fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ àwọn ní tùlábù ní ẹ̀yìn àwọn táwọn wà mọ̀ síbi náà jẹ́ kan mọ́ wọn ṣá àlọ́ àwọn náà wo ẹ̀rọ náà gbọ́dọ̀ náà dájú ẹ̀rọ máa sọ nǹkan míì àwọn ní wọn sọ ní ìsìn o ẹ ẹ bí ọwọ́ tí mo fi táyà kò kó ọ̀gá yá èmi jọ́ kẹ́nu àjẹwò wa máa ń tẹ̀lé bọ́lá ń tẹ̀lé rí bó jẹ́rìí fún mi àfa wa ni kóńkálukó wa mú lọ lẹ́kọ̀ọ́ wípé ìnàlì olóma wà ẹ̀ńjá láti máa hà sínú ara. ìnàlì olóma wà ẹ̀ńjá láti máa hà sínú ara. pàtàkì àmàbìlì ìmánu kọ́dí wàjàbá. pàtàkì àmàbìlì ìmánu kọ́dí wàjàbá. فتاجها ما به الإيمان قد وجبا هو الكتاب العزيز الله يحفظه هو الكتاب العزيز الله يحفظه وبعد ذلك علم فرج الكربا وبعد ذلك علم فرج الكربا فبعد ذلك علم فرج الكربا فذاك فاعلم حديث المصطفى فقيه فذاك فاعلم حديث المصطفى فقيه نور النبوة سن الشرع ولا جبا نور النبوة سن الشرع وجلبا نور النبوة سن إن الشمع والأنما وبعدها تعلوم لا انتهاء لا وبعدها تعلوم لا انتهاء فاختر فاختر لنفسك يا من آثر الطلبة فاختر لنفسك يا من آثر الطلبة فاختر لنفسك يا من آثر الطلب والعلم كنز تجده في معادني والعلم كنز تجده في معادني يا أيها الطالب ابعث وانظر لكتب يا أيها الطالب ابعث وانظر لكتب يا أيها الطالب ابعث وانظر الكتب واتل بفهم كتاب الله فيما أتت واتل بفهم كتاب الله من أتت واتل بفهم كتاب الله فيه أتت كل العلوم تدبره ترى العجب كل العلوم تدبره ترى العجب اسجد وادعو فتدبره كما واقرأ هديت حديث المصطفى وسلا واقرأ أجيب حديث المصطفى وسلا مولاك ما تشتهي يقضي لك الأرض مولاك ما تشتهي يقضي لك الأرض هناك ما تشتهي يقضي لك العرب تحت من ذاق طعما من ذاق طعما من ذاق طعما لعلمك لعلمك من ذاق طعما لعلمك به سربي إذا تزيد منه قال واضطربا إذا تزيد منه قال واضطربا إذا تبين النور قال واضطربا lórí ló borí o. Ìta fẹ́ fi parí tẹ̀sí lónìí náà. Èèmọ̀ wa ni àti wá pọ̀ bẹ́ẹ̀. Ní àṣírí ń táwọn èèyàn fi ń èèyàn jẹ láti kò táwọn. Àfa ní ìnáyé olú mẹ́wàá ìjà láti máa há inú wa. Ìnáyé olú mẹ́wàá ìjà láti máa há àfáàní ìnẹ́lẹ́wọ̀n ni wọ́n mọ̀ bó tiẹ̀ jẹ́ kó wa lójú wípé àwọn ìmọ̀ tó lọ ń kó sáyé yìí bó ṣe pọ̀ tó yìí bí mà sì ṣe dáa tó yìí kò sì má òun lájẹ jámà ti kẹnu bọ̀ báyìí yóò sì lọ wíwẹ̀ pé ah, kí ni o sì wà fídíò ah, kí n sì wà fídíò ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bí mà ṣe wá pọ̀ tó yìí tí ò sí tí wọ́n máa ròyìn ẹ̀fọn tó pa tẹ́lẹ̀ bá kẹnu bọ̀ ojoojúmọ́ àmọ́ kí nǹkan mọ́lẹ̀ lásìkò báyìí tó bá ti báyìí nǹkan báyìí ó jáde tó lè bá jáde ẹ̀kẹ́lẹ́ yìí bọ̀ tó lè bá ti báyìí ẹ̀ palẹ̀ nù o ẹ̀ bá ti báyìí yóò sì lọ́wọ́ ìjẹ́rù àdábẹ̀ ẹ bá lè mọ́kọ̀ báyìí tẹ̀sí báyìí tẹ̀sí báyìí tẹ̀sí báyìí nígbà tẹ́ báyìí báyìí yóò rí báyìí yóò rí báyìí iṣẹ́ tí ń sẹ́nu eléyìí tẹ́ báyìí lè yọ eléyìí fóònù ẹ́ńjì kò ní iṣẹ́ mà bẹ́ẹ̀ báyìí fẹ́lẹ́ ìkun ó ti mọ́lẹ́ jì báyìí kápẹ́ kò ló ti tẹ̀lẹ̀ ẹ̀ lẹ́nu gbẹ́dẹ́ báyìí náà kápẹ́ bá fẹ́lẹ́ ìkun ẹ̀ lẹ́gbẹ́ dẹ́kù bọ́dà kọjá bá ah, lọ ló bá kọ́ ń pọ̀ yín ná ẹ̀kọ́ lọ́wọ́ tútù tẹ́bá ti rí ìyàn tó bá dákú àwọn èèyàn bẹ́ẹ̀ gbà ní o ẹ mórí ẹ̀ dákodò tẹ́bá lè wọ́n tẹ́ ẹ̀kọ́ ṣe òkè ẹ̀dórí ẹ̀kodò ẹ rí i pé ẹ̀jẹ̀ sáká ẹ̀jẹ̀ ní òun náà nìkan tó yẹ ó dé ẹ bá òótọ́ sí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé bẹ́ẹ̀ bá ṣùgbọ́n dájú ó fẹ́ rọ́jú lórí ẹ̀ lọ́dọ̀ àkókò lò. tí wọ́n bá rán yòókù àwọn nǹkan ìjẹ́sì mú pọ́ìntì wá yóò mọ̀ pé ah! nígbà tí èsì sọ pé kémi náà ti mẹ́sìn tẹ́lú ní kí n wá lọ rè jẹ́ àtúnyẹ̀ tí ó àdúgbò àti máa ìjà láti máa dínú wa. Bẹ́ẹ̀ bá ti bọ̀ síbi máa sọ̀rọ̀sọ̀rọ̀. Tọ́wọ́ eh. adọ́gà níbi ìṣọ̀ ẹ̀ lónìí ọkọ̀ fún ẹ̀ mẹ́ta kan níbì kan àwọn mẹ́rin kan dákú mẹ́ àwọn mẹ́ta àtẹ̀kẹ́ nìkan tó wà sọ́sọ́. Ah, orí àwọn jọra ní tiẹ̀ ló máa mọ̀rọ̀ pé kalẹ̀. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀. Bàbá káàdù àbábìnrin ní ìmọ̀ àdókọ́ níwájà bá. Jẹ́fẹ́ máa wẹ̀ wá. Káàdù àbábìnrin. Gbogbo ọmọ ni a ń sọ pé máa ṣe rírì ọba làwọn láàyè. Ṣùgbọ́n tọ́lọ̀ wa gbadélé lórí nínú gbogbo ọmọ náà pàtá. Ó ní àmọ̀tọ̀ jẹ́ wípé ńgbà tí èèyàn mọ̀ tán lè rìn wá mọ́ lọ. Fàtàjù ra bàbílì ìmánu kọ́ níwájá bá. Fàtàjù ra bàbílì ìmánu kọ́ níwájá Gbogbo ọmọ tí bá ń jẹ́ èèyàn ọmọ náà ti ń jẹ ojúmọ́. Bí ìmọ̀nìyẹ ìgbọ́lọ̀ ń dé lájẹ́ ń bẹ̀rù ló wá ní àná. Àwọn amọ̀rúmọ̀ afájú wà wálé ìjà orí àti ìtura ìyá àpapọ̀. Olórí gbogbo mọ̀tọ́lọ́ ń dé ládé, ó náà ní Fúlàní. Wọ́n ń tọ́jú kọ́lọ̀ ń fún ẹ̀ ní mọ̀ọ́mọ̀ Wà ní kọjá wípé ẹnì kan ò lè tó sọrú ẹ̀mọ̀ láyé ọlọ́run náà ló lè sọ bẹ́ẹ̀. Wà ní kìtà tó ní àti ìtura wúyá sádò. Kò sí bẹ́ẹ̀ yẹn tẹ̀lé mọ́lákọ́wọ́ mọ́láwá mọ́lá tó lè múrú ẹ̀wà kò sí láyé. Yá ìta wá ń sọ̀rọ̀ rẹ̀. Ìdá bá dàda nígbà yìí mọ́ fàrọ̀ jáde kúrọ̀ bá. Ikú ẹni bá wá yé èèyàn tán, ìrìn tó kú tó kú lẹ́yìn rẹ̀, ó ní ìmọ̀ tó jẹ́ pé tí èèyàn bá ti mọ̀, ọlọ́run máa ń bá èèyàn mú bànújẹ́ kú àtòrí ibú, wọ́n bá nímọ̀ wo àbà tó wá sí ìmọ̀ wọ̀. Fọ̀dà kẹfà lẹ́m. Wàbá dàda ni. Wàbá dàda ni kàyé lé mọ́, ọ̀rọ̀ jalè kúrọ̀ bá. Wàbá dàda ni kàyé lé mọ́, ọ̀rọ̀ jalè kúrọ̀ bá wọ́n ní ọkọ̀ az seven five two wọ́n ló dojú ọ̀nà pé kọjá òun ráyè kọjá. وبعد ذلك علم فرد القربى وبعد ذلك علم فرد القربى lẹ́yìn ìgbà tí ìyàbá máa lọ́wọ́ níta dáadáa ìmọ̀tẹ́ wá náà ni ìmọ̀tọ́ pé tí ìyàbá máa tán báyìí ìbànújẹ́ máa ń kó òfun yàn orí èyí ó sílẹ̀ èyí ó máa ń ti ń ṣe ìmọ̀wó wá nínà. Fàdákà fàlám hadita li Mustapha Fábíyì. Fàdákà fàlám. Fàdákà fàlám. فذاك فعلم حديث المصطفى فقيه. Bọ́bá fẹ́ yí ọ dáadáa, àdìsí ni ọlọ́run ẹ̀ mọ́. فذاك فعلم حديث المصطفى فقيه. Lọ́rẹ̀ ẹ̀ mọ gbogbo bá dẹ́bí ṣe túmọ̀ Kùránì. Kó o ló ṣe kírun, kó o ló ṣe kàlùwàlà, kó o ló ṣe bínú, tó o bá lè máa dí ìsì dáadáa ó máa ń tẹ́pẹ̀ láti ìsì fáfi nùrùnù kò wá sí sanna ṣára àwárá àdàbà nùrùnù kò wá sí sanna ṣára àwárá àdàbà. ìmọ̀lẹ́ ẹ̀fẹ́ aláàbí ọ̀rẹ́ ló kì í fẹ́ tí èèyàn bá ń kàdí ìsì èèyàn máa mọ̀ lára oṣù ọlọ́run. nùrùnù kò wá sí sanna ṣára àwárá àdàbà láti wa tí èèyàn bá jẹ́ pé alágbájá ìlẹ́kọ̀ọ́ láyé wà láì bí àbí ìpínlẹ̀ ni ó ti yé. Nà. Wọ́n bá dàda olóòmọ̀ láti á. Abájọ méjì àríjì náà lẹ́yìn tí mo tún sọ yìí náà ìmọ̀ tó pọ̀ náà rẹ jẹjẹ náà. Tá a bá tún lọ́wọ́ fẹ́ máa tẹ́lẹ̀ sí iná àtúni ìmọ̀ tó pọ̀ lẹ́yìn náà ló gbà wá ẹlòmíì pé píkì nìkan ni wọ́n máa kà ńdọ́gán gẹ́gẹ́ gan ìkànnì yáàtì kó o bá káàkùn ìní táwọn fẹ́ gbóyè táwọn وبعد هذا أمور لا زيادة فاغفر لنفسك يا من عذر الطلب فاغفر لنفسك يا من عذر الطلب gbogbo tọ́lọ́fẹ́ ló ló mà ẹni tí ò ní sọ́yìn àtọ̀tọ̀ ọlọ́ọ̀tì kéyìn òdòdó lọ rè mú. lábẹ́ bẹ́ẹ̀ wá ìmọ̀ta wá ń sọ ìkánzó pẹ̀lú ọ̀rọ̀ lákàtúntà pẹpẹ ọ̀rọ̀ lákàtí. wàlẹ̀ ìlú kanzó. pẹpẹ ìfọkànbalẹ̀ ni. wàlẹ̀ ìlú kanzó. wàlẹ̀ ìlú kanzó. tẹ̀sí ní òfin máa ti ìgbà tó ti jẹ́ kọ́kí ọ̀rọ̀ yìí ìwà kùsà bí wọ́n ti máa wà ìmọ̀ ọlọ́run gbogbo mẹ́. wàlẹ̀ ìlú kanzó. tẹ̀sí ní òfin máa ti ìmọ̀tẹ́ fún ọmọ lọ lé ẹjẹ́ wọ́n rí fọ́ọ̀mù ọlọ́ọ̀lọ́. Ìwọ́n ló ń fi nǹkan ní ìdíwọ̀ ọmọ tí a fi ń fi ẹ̀sìn rẹ gbà ọ. Wọ̀lẹ̀ ìlú kan tó ń tẹ̀lé bí wò fi máa délé. Ìdí ọba wí náà láàmú ẹgbọ́n ní ojúmọ́ tó òfin wá mọ̀ yàtọ̀ láàrin òdodo àti rọ́mọ́. Wọ̀lẹ̀ ìlú kan tó ń tẹ̀lé bí wò fi máa délé. Ìmọ̀ tó ń wọ ìtẹ́ pẹ́pẹ́ ọ̀rọ̀ ní pẹ́pẹ́ ẹ̀fọ̀kan bá lẹ́ni kò sì kú òun bí ọ̀wà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀. yà á yí wá pa ní gbogbo ẹ wà ń sòrí ní kòtúbà yà á yí wá pa gbogbo ẹ wà ń sòrí ní kòtúbà. ìwọ tó kọ́ wá fẹ́ wọ́n mọ ìwọ lóníwà tó kú báyìí ní ọ̀yà máa wá wá máa ìka kí máa kójọ lé ní èjì kí máa rí kọ́ nǹkan tí dáadáa nítorí wípé wàtúlù ìfáàmì kìtà bìlà ìfì àtàkùn wàtúlù ìfáàmì kìtà bìlà ìfì àtàkùn gbogbo tó bá fẹ́ máa kà ìtọ́ bá ń gbọ́ inú àlùkò àní pé sínú àdìsí ó ní pé méjèèjì yẹn ọmọ ràn lọ gbogbo tó bá fẹ́ ṣe ọmọ wa gbọ́ yé ọmọ wa gbọ́ yé ọmọ gbọ́ yé kò lóye olómi sàdá pariwo sàbá dájábá kò lóye olómi sàdá pariwo sàbá dájábá. ìfọ̀nà ti ìjẹ́sílẹ̀ fún rẹ̀ kò sí mọ́ láyé èèmọ̀ ọlọ́run ọba ti mẹ́nà ṣùgbọ́n bíi méjèèjì náà ibi kò ẹ̀dẹ̀ ló wà padà sí méjèèjì náà nígbà wọn tó bá dọ́dọ̀ àwọn oní sáyẹ́ǹsì náà sọ̀gbà bẹ́ẹ̀ tó ń wo etí tẹ́ ń wo yẹn o ìyẹ́ rẹ̀ kan àrùn bẹ́ẹ̀ o ìyá kejì ìwòsàn yìí o. àjíjì àbí òrò yẹn. kí tó ti ṣe kó ti kó mẹ́jọ lójúmọ́ kó wá jẹ́ pé ìjọ́jọ́ lọ́dọ̀ ni wípé ó ti gbọ́kùrà níyì ọba ti tiẹ̀ tó kú ọmọ yòókù pàtó ọmọ ẹ̀sẹ̀ كنت العلوم تدبروا سوى العجبا وقرأ أديت حديث المصطفى وصلا وقرأ أديت حديث المصطفى وصلا وقرأ máa kà ìdá ọlọ́run ní kọ́rọ̀ rí ọ́dà rù kí ni mo fẹ́ kọ́ ọ máa kà àìsíkò ọba ti gbà rà níta. àdéhùn ni ọlọ́ máa ka làwọn èèyàn ọ̀kà mọ̀ tí wọ́n fi ń sọnù wẹ́rẹ́wẹ́rẹ́ yìí làwọn èèyàn ọ̀kà mọ̀ ní wọ́n fi ń ṣe nǹkan mí àpò ojú wájú àwọn èèyàn yóò máa ròyìn ara ẹ̀ èèyàn tà ọ́ tó ẹ̀kọ́ ọ̀dẹ́lẹ́gbẹ̀rún bí ìtàgé tó ní kò lò wá. ìrọ̀ òde sàhàdì sàlìmù sọ́bà wàsàlà. wọ́n wá jẹ́ kàdíìsì tó mú lò wàsàlà ìwọ máa bẹ̀ lọ ó ti di tó fi léde wàsílà tàwa sùúrù mẹ́mẹ́ sọ̀rọ̀ sàtàlà wà máa wá sí ìtàdúrà sọ́dọ̀ ọlọ́run ọba àwọn èèyàn kẹ́kẹ́ lónìí wà kọ̀ra kọ̀ra òde sàhàdì sàlìmù sọ́bà wàsàlà. má parí ìtura ní tàtẹ́ẹ̀tì ìmọ̀túmọ̀ rẹ̀ kọ́ ọ Wàkùrọ̀kùrọ̀ òdìjà àdìjà ìmùsọ̀bá wàsánà. di parí ìkùrà níta, ó lọ kàdúré dí. Ìwàkùrọ̀ òdìjà àdìjà ìmùsọ̀bá wàsánà. Bọ́ ọba parí ìkùrà níta, bàwá kí wùsá kàtàkì ń gàn. Wàkùrọ̀ òdìjà àdìjà ìmùsọ̀bá wàsánà. Bọ́lá ṣé wù ọ̀kan ló dí a. Wàkùrọ̀ òdìjà àdìjà ìmùsọ̀bá wàsánà. Bọ́lá wá ni wọ́n ti tú àbẹ́yẹn أقرأ في تعليم المصطفى وسلام أقول ما كما هما كلا كامي أقرأ في تعليم المصطفى وسلام طب ما جاك انتم سنية بص ما قرأتنا حديث لو أن وقت مرة لو هو بولا نجيز سوي لي بولا سوي لي tó o bá ti kọ́ wa ń wà tán gbọ́dọ̀ tiẹ̀ fẹ́ dímọ̀ àbí nǹkan fẹ́ tiẹ̀ wà jábàtì tẹ̀ kọ́ wa sálá wa sàdúrà sọ̀dọ̀ lọ lójú kọ́ lọ́wọ́ bàbá kan tó o bá wà fẹ́ mọ̀ bèrè sáré ó bèrè kẹlẹ́ wọ̀ rẹ̀ ọ̀ ò sá kà mà ẹsẹ̀ jẹ yìí ìyàkàlà ọba mà ọ̀ sá kà mà ẹsẹ̀ jẹ yìí ìyàkàlà ọba. mo wá gbọ́dọ̀ bàrẹ̀ sọ bá ń fẹ́ yóò ti fọ nígbà kankan tí o lè dáàbò tí wàhálà ń tẹ̀lẹ̀ nínú àwọn ìdúró làárọ̀ bí ara àwọn àgbà fáwa ni wọ́n wá bẹ́lẹ̀ ọ̀sẹ̀ kẹrẹ̀ síbátà wo ayé ń tọ́lọ̀ ń kọ́kọ́ dá lọ́wọ́ àfa aláàbí ìsèlú àfa fún àárọ̀ bí ọlọ́run sì sànú rẹ̀ lọ́ba ti kówó jọ àfa nìkan lọ́dá ti fẹ́ǹsì gbogbo olú wọn. fẹ́ǹsì ó ní ní ìlú làpẹ́ o kéé sábàlá kan o àwọn aláàbí ti dọ́nà àdúrà rẹ̀ kọ́ gbà kọ́dà lábẹ́ bẹ́ẹ̀ nítorí pé sójú máa sọ gbogbo ọ̀rọ̀ àfa ní من ذاق طعما طعما من ذاق طعما ليل الدين سرة من ذاق طعما ليل الدين سرة gbogbo ẹ tó bá lọ rè tọ́jú dùn máa tẹ̀sí wò pẹ̀rẹ́ pẹ̀lú àníyàn tó dáa tó yẹ tán kí èsì pọ̀ lọ kọ́ wọn ara rẹ bọ̀bì kẹ́ bọ́ wà sọ̀rọ̀ náà fún ẹ̀kẹ́lẹ̀ náà ni ẹ̀jẹ̀ rí àbàtì ìdásùn wọlé kẹ́yìn. Ah! ó bá tara ẹ̀jẹ̀ nù. wọ́n wà lọ kọ́dùkọ́dù kan wọ́n máa lẹ̀ ọ́ ọ̀rọ̀ náà ni wọ́n ti wọ́n mọ̀ wá pé kọ́lọ̀ lọ́kọ́ rẹ̀ sùúrù fún ọ lábà inú jẹ́ tó ti bò ó ti wà inú ti ìjọba ìlà àtàgbà ìyá ọ̀nà téèyàn lè gbà tọ́ dúdú máa wò ó ní kí màá rí ó dúró lórí ọlọ́run wí báyìí ànábì wí báyìí. Irú ẹni bẹ́ẹ̀ ló lè rà dúró mà. Bọ́ bá ti yẹlẹ lẹ́yìn ìbànújẹ́ lè yọ ọmọ rí. Bí ò lè bọ́ ọ̀tà àwọn akọ́kọ̀ọ́ nígbà tó fẹ́. Fún ti gbogbo ẹni tẹ́ bá ti rí tọ́ka sọ wípé àáfàá láti fìyàtọ̀ sí àáfàá òun kíkí o aláìmọ̀kan ni o gbangba mo tún sọ yìí aláìkí ni o. aláìmọ̀kan bọ̀. aláìmọ̀kan sì ló ń tọ̀ o gbogbo ẹ bá sọ pé kí ni o àbá ní àdìsí yàtọ̀ sí àbọ̀ǹtì àdìsí làwọn àbá ìka ìṣẹ̀lẹ̀ àbọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan mélòó ni àdìsí bẹ lórí Abu Hanifa mélòó àdìsí bẹ lórí Imamu Maliki mélòó àdìsí bẹ lórí tó bàrẹ̀ sáfì Imamu Maliki ń gbàdí nǹkan àwọn èèyàn jẹun. هذا الشون عبد الله ابن ابن وهب الطعفاني ó sì làzámà ìmáàmù màlìkì fún twenty years ṣìkì ń kí ọlọ́dọ̀ rẹ̀ ìmáàmù màlìkì wá fẹ́ kọ̀wé ẹ̀dùnmọ́ àtà àwọn akọ̀mú àtà láàrin ọdún kan ó wá ní ah! inú wọn tó pé àtà àti bọ́ mú àtà tí wọ́n pè ní ìmọ̀yó àdìsí nàfà àkójọ ọbẹ̀ bó dàbí ìsàlùwàlà bó ló ti kírun bó ló ti wọ́n bá ló ti gàngàn àfà ìmáàmù màlìkì wá sàrìyẹ́sàn àwọn ọmọ tí wá sí pé ọdún oṣù kìíní oṣù kejì oṣù kẹta ńgbọ ọdún kan wá pé àfa àbápadé já nǹkan inú gbọ́n wá ń dọ̀gbẹ́ á níbi ọdọ lọ lọ́mọlẹ̀ kí wá ní. àmì tí sì wá sí ní fún yín ni wípé kìtáàbù jamaatu wùlé ìṣirí ní sánà. tí a tọ̀tọ̀ fi ń gbà sẹ́mi tí mo jẹ́ àbáyé gan kó jọ twenty years ti mé kó jọ lè á kàlà ní ọdún kan ẹ̀ẹ́dẹ́gbọ́pọ̀lọpọ̀ nǹkan yé ní ń dùn pé táyé ìdòrùn èlé ah, gbọ́ yìí. jẹ́ ló a ti rìn inú àwọn àbá tọ́ka mú àtá yìí tán láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ́ fọ́ọ̀tì. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló lòun tún ráwọn àǹfààní tí

ẹgbẹ́ wọn àti wọn rú òun rẹ tóbi tẹ́kì bá òun ò tilẹ̀ bí àti wá ìdí kankan fún di èyí ọlọ́run láti kọ̀ sọ̀rọ̀ wọ́n ti kọ́ ọ̀rọ̀ ọ̀dà ro intanet kọ̀ọ̀kan wá fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ náà wọ́n bá ọlọ́run méjì kọ́ dàrú láíláí wá gbàdúrà àdúgbò àti ń wò lọ síjú rẹ̀ wá wọ́n ti kọ́ ọ̀rọ̀ ọ̀dà ما نصوى عن في صوى عن بياتي سبحانك رب الحمدك أشهد أن لا إله إلا أنت أتقوى تبلي في بير الليج نرى نعم، أبصر الله نعم نعم, نعم. ايوه ابو

táwọn yóò tún lọ lójú àwọn àrùn ọlọ́pàá ọba sàárà olórí ọ̀pọ̀ fẹ́fẹ́ wàláyé ti bẹ̀rẹ̀ gàgàjẹ àtàmtì yẹmí náà bí láì inú lọ́nà kò sí wáyé ẹnbá wa bá ń túmọ̀ rẹ̀ sọ̀nà mí ohun àtọ́nà ọba sọ̀rọ̀ sàárà ni ilẹ̀ lọ́jọ́ ọ̀kan náà bọ́dà ó ti wá ìsọ̀fà wọ̀nyẹn nìkan wọn sáà lò omi tó ìsàlùwàlà ọwọ́ abẹ́ ti bẹ́ yà mọ́mú dẹ́gbẹ́dà sọ́tẹ́ àbàlómi àlùwà tó ẹjẹ́ ti bẹ́ yà mọ́mú irú ń tí ń tó fi kàtà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ́ lórí ìjà ọ̀rọ̀ ẹ̀dẹ́ ìṣáà bá bá bá bẹ̀rẹ̀ ìṣẹ́ àwọn òbí ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ níwá àbá bá ní. afá kejì mẹlẹgbẹ̀rẹ̀ ní ah, iṣẹ́ kìlódé ní àwọn náà ti dáyà mọ́mọ́ ni ẹnì kejì wá dáhùn wípé dáhà tó wọ̀n máa ṣe ní ẹ̀rẹ̀ ìfọ́ ti dé àbá ló wà bẹ̀rẹ̀ ní owó jọ́ pé ìyẹn nìkan kan ń tèmi sọ̀rọ̀ tèmi lórí bá ìfọ̀rọ̀ sólù ẹni ẹ wá dẹ̀ pé ah ìṣàpá àti wá máa ṣe fẹ́ àmàmù kọ́ wọn tọ́jú ni yẹn pàtà sọ̀rọ̀ fún pé à ẹgbẹ́rẹ́ máa pé káàbọ̀ ẹ̀fẹ̀ jẹ́ bọ́ọ̀lù táyà bọ̀ mo kí ẹ̀fẹ̀ fi bọ́ọ̀lù dé dé tó jẹ́ pé náà ẹ̀fẹ̀ ká nkẹ́kọ̀ọ́ fún atẹ́yìn ǹjẹ́ àkà fún atẹ́yìn wọ́n fẹ́ sọ ẹ̀sìn wa dẹ̀ fi ń kiri yóò ní kí nìdí bí ìyẹn yàwó lọ́wọ́ yàwó ìbọn lónìí láti fi ogún ọdún ọjà lóṣù kẹta ní òun tọ́ba lọ sí bọ́ọ̀lù èdè lónìí tọ́ba ti dé báyìí bọ́ọ̀lù náà. rẹpẹtẹ. yóò máa ti máa ka tọ́ba lórí yorùbá nítorí tẹ́ ẹ bá rò kò rí nǹkan tó ti wá ba one million jẹ ẹyọ náà lè wò. ẹ̀ǹtẹ́ ń pè ní tọ́lípù ní ìlímì ǹjẹ́ ń pè ní mọ̀ lẹ́ńtẹ́ pé òdòdó bá ní wá ní ojúmọ́ nígbà tá a lẹ́ẹ̀kẹ́ kí la ni náà. ẹ bá ti gbọ́ pé o ìwé ẹ̀kẹ́ bá wá tó fi fẹ́ẹ́ lu ẹ̀ so kíní ìdí wa dé ọ̀pọ̀lọpọ̀ wàhálà alẹ́ kan tẹ́ẹ̀tọ̀ kankan báyìí tó kíní kan o ọ̀rọ̀ bá a ṣe ti bá nìyó bá a ṣe ṣàwòrán báyìí kó bàbá àtúnrẹ́ o. níbi ẹ̀ mọ́ àwọn àbá àdé ìmáàmù Bukhari ní tó kójọ ọ̀rùn sọ́yìn rẹ̀ ó tún tí ń bẹ lórí ẹ̀ lọ àti bẹ lórí ẹ̀ tún tí ń bẹ lórí sọ́yìn lọ ó ní wọ́n kọkọkọ turuku káàkiri lọ́dọ̀ wọn afa gẹngẹ yọ wà sálùwàlà yọ wà nàlàkà nàlàkà bìbí yóò sì ti kọrọ kótó e ma fàdí kọ̀ọ̀kan ni wà ń jọ ń jọ ń jọ ń jọ ẹ kọ́kọ́ wọ ìṣòwò lọ bàtà àlà náà lórí gbogbo àwọn náà ti la wọn. nínú ilé yọ wà káwọn àdúrísì ìjọ náà bá a ti ní náà lónìí wọn wà á sàkéjì ìtì ẹgbẹ nítorí ti bèrè ọba pé ẹni tí sáà ti àsọkọ àti yẹn ta ìlànà yẹn tó tuba. sígbà tó tọ́jú ẹ̀sìn wa ìjọ máa sọwọ́ ìmọ̀ ni kí ló kó kàtí ọ̀rọ̀ ẹ̀sìn àti àti ayé mi ń kọ́ nǹkan náà ọ̀sán lọ àfikà máa sí èkó wọn náà yọ lẹ́ẹ̀dá wọn yọ lẹ́ẹ̀dá sí èkó wọn tó ń bẹ̀ bá balọ̀ bàbọ̀ náà àti ayé náà yóò tó dá ẹ̀sìn náà káyìn sí lọ́rùn. àdìpọ̀ lọ́dún yóò bá dúpọ̀ máa yóò bá tó sọ́jà yóò bá lọ rọ́ọ̀kù yóò sì wá sọ́jà ní ẹ̀kí sí lọ́rùn ni. Ah. síbi mi ẹ ẹ lẹ́tẹ̀ lọ́gbọ̀n ọ̀dọ́ síbi mi mo fẹ́ wí níbi mo fẹ́ lókun ìfúnra ni. ọkùnrin kan wá bá bàbá fún ìjọba tó ní ya àbá abákẹ́rẹ́ kóńtù àbúrò dámẹ́ sọ̀rọ̀ mi ò yé mọ́ o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ ń tọ́ báyìí o ah, mo sì kéde wọn tí mò ń jẹ́ o kọ̀ yàtọ̀ tí mò ń jẹ́ tẹ́lẹ̀ àbúbákùn wa wù dáadáa wípé níbo ló ti tọ̀tù ẹ̀jẹ̀ ó oorun kì ti ń tọ̀ ọ̀tá lójú ayé ó lọ́ọ̀ tọ̀ lójú ayé kí ló adákejì oníkóbó òtúmọ̀ àláwọ̀ ó ní làálàkà tujami'u imra'atak wa hiya ha'ib ọmọ ń súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tí ọba nírun a ah! ó ní tòótọ́ nínú kò sígbà káàkiri mú sọ́wọ́ ọlọ́run lọ́jọ́ kan mọ́tò kọ́rọ̀ wọ́n dàrú. ẹ máa wo àdéhùn tọ́lọ́ ń ṣe yìí o. ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا بأنفسهم. bọ́sọ̀ ká sọ pé òun ò tí ì bẹ̀rẹ̀ kan lórí kóun ti dáadáa kan fún kóun sáànù rẹ̀ ìmọ̀lẹ́ òfun ni o owó lòun fún ni o ọlá ni o ìní o ipò ni o kóun wá change pẹ̀lú fóńgbà nǹkan lọ́wọ́ ń tọ̀ kí a wá yí lọ yí bọ̀ kó wá tí wọn lọ́nà òjì ẹ̀dẹ̀ ń tọ̀ àyà àtijọ́ tó tọ̀ sọ fóun ní ìdí nímọ̀ yẹn náà. mílíọ̀nù lè jọ tí ó fi nǹkan mìíràn tẹ̀ ẹnìkan ọlọ́dọ̀dá kó tún wá sí kó tún wá sí kó tún náà sí súnà nìyẹn àmọ́ àtàdúrà fara kátó àtàdúrà pẹ̀lú mi bá ti dé sí nìyẹn ọlọ́run sànú mi wá sànú gbẹ̀yìn jẹ̀mọ́ náà. ó ní ẹni ohun èèyàn dáadáa ní inú ẹ̀ sì mà ṣùgbọ́n ìjẹ́ jẹ́ mẹ́rin pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa sọ fóun pé òun kábàámọ̀ lórí rẹ̀ tó bá tó ti gbà láyé ó ti ṣe kẹ́mi yóò kábàámọ̀ náà ọlọ́run àtàkùn sọ̀rọ̀ méjì gbọ́dọ̀ wọ́n dáhùn lẹ́lẹ́ síjọ́ nílẹ̀ wa sílà ń tà ń pè ní ìmà èyí ni pé dá abálẹ̀ ní ọkọ̀ yìí o lápẹẹrẹ àfa akẹ́kọ̀ọ́ kan tẹ́lẹ̀ padà ọkà sọ́dọ̀ ọkọ̀ kan níbo la ti kọ́ níbo lo ti rí tọ́lùkù lè ẹni mi lónìí olóṣù tó bá gbé tiẹ̀ yọkọ̀ gbé kọ́ra ìmọ̀mù ní adókòó ìmọ̀mù gbẹ̀ ìlànà yọkọ̀ múnufọ́sọ lẹ̀ ìdáná. kílíkà kàkà kílíkà mùsùlùmí lọ́mọ ahmed yọ̀ọ́ mú mùsùlùmí lọ́mọ amúdùwà. kílíkà kàkà yọ̀ọ́ wà máa tọ́pàtẹ̀ lọ tọ́pàtẹ̀ lọ nígbà tó bá tọ́pàtẹ̀ àdéhìí ẹ̀yọ́kọ̀ tó kọ́ rí káyìí. nígbà tí ó wà bẹ̀rẹ̀ ó rí pé èèyàn bíi fífi ní mẹ́ta pẹ̀lú káàdì sàṣálà nínú èèyàn fífi wọn èèyàn mẹ́ta bí ọ̀bàrà wọn láyé tí ó sì ń dàpọ̀ ara wọn. kí ni tí ó padà ń jọ̀rọ̀ àdìsẹ́ o lójú ẹ́ àdìsẹ́ ti gbọ́ yìí ibi tó bá wà nù ìyọ́ mi kì sójú mi ìfowópamọ́ dáa. sójú mi tún wà tọ́ta ìdí ìsìn bàtà yẹn pé ọ̀rọ̀ ọ̀tá ni tọ̀wọ̀lẹ́ káwọn èèyàn wọn wọ́gbọ́n wọ́gbọ́n wọ́gbọ́n fún un pé ah, bùnà mi lè ti lè gbọ́ ọ̀rọ̀ yóò ẹ̀jẹ̀ á lò bá lọ́sọ̀ fún kúlẹ̀ wá dán kéèyàn níbẹ̀ ìlú ẹ̀ ara yín mọ́ni lọ bẹ́ẹ̀ fa pítọ́rọ̀ sí ni kéèyàn níbẹ̀ ìlú ẹ̀ jẹ́ pítọ́rọ̀ ni. ìkànnì ọ̀làbọ̀ sọ wípé kọ̀díkà ní ẹ̀ ń di bùlùbùlù وقد جعلته في قفص مصنوع من ذهب فقر مني بلا سبب لكنه يقول حريتي أغلى من الذهب أتكهد ابتدائي قل لي أيك ẹyẹ yìí àwọn tí ẹ ti parú ẹyẹ rí tí ẹ jẹ wọn lọdún ọ̀pọ̀ yìí ò sí pàtẹ mi o gbélé tó mo ní ẹrẹ rẹ mo fẹ́ jẹ mo kàtà ń tọ́jú ẹ ní kódà kí inú yóò tún lè dùn gbà mo mú fóònù gbó inú kéjì tí wọn ti láti di góòdì mo fi sí ṣùgbọ́n gbogbo ojúmọ́ tí bá ti ń sunkún báyìí ntí máa jáde ní ẹnu rẹ̀ ni wípé à kí mo bẹ́ẹ̀ fi ilé gbòdì tẹ̀mí mi ṣe ń lọ lé mi ń wà lé inú igbó ni sórí ìyàtí abúlámìnà zahab kí n firi kọ́dà kí n máa fọlá torí kẹsí kejì ó pé mi ju kí n máa wo gbòdì wá sí mi lọ tó wá jẹ́ wọn fún mi. nígbà tó bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ wípé kéèyàn ò nífẹ̀ẹ́ ibi tí ó jẹun bì sí ẹja bẹ́ẹ̀ dé wo kéèyàn wá bẹ̀rẹ̀ tẹ̀wọ́ lọ bí sáko rọ́ọ̀kì. náà ìpínlẹ̀ máa ṣe lórí tẹ́kù pẹ́lẹ́ntì òun lọ white house ní amẹ́ríkà kí ni ọba pariwo tí o omi o a ti mọ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ òfin kù lọ̀rọ̀ yìí búlọ̀ ló ti gba ẹ̀já padà sílẹ̀ sọ. kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀tún tó nìkan lábílẹ̀ ìbọn ṣùgbọ́n kọ́ ọ̀gá mi kan máa ń ta kéèyàn òkè dáradára kọ́lá wọn lájà kan oṣù rẹ̀ mẹ́jọ àwọn àwọn ọmọ sọ́jọ́ wípé wàá bàdá àlàhùn mìíràn lọ máa ń làmì yàkùnú yàtẹ̀sígọ́n nígbà tí wọ́n dàlí kìámà ibi ọ̀rọ̀ káwọn ọ̀bẹ̀rù wọn wọn bàbá ń bẹ́ o àtẹ̀sí sọ àtẹ̀sí ń gbọ́lọ́ sànú wá ń bẹ́ o. nígbà tí àwọn afáàn bá sọ̀rọ̀ lẹ́sàn wọ́n ní àdẹ́bí sálọ́lá àdẹ́sálàm sọ pé ẹni tí ó bá jáde lè yà kí ń lọ bá a ti wáyé àmàlẹ́kọ̀ ànábì ní àmàlẹ́kọ̀ tẹ ìyẹ́ rẹ̀ lẹ̀ tí wọ́n máa rìn lórí rẹ̀ àǹkólà ẹni tó bá wọ kọ̀ǹkọ́ bó ń tẹ̀. ìrọ̀sọ́ọ̀fà mi lè ti àdì ìlmọ́kàlà ọ̀rọ̀ méjì làwọn afá àtọ́ ń pa ọ̀rọ̀ wọn ni wọ́n máa ṣàdúrà fún wọ́n rọra wọn lẹ̀ fún ìdúgbò náà kọ́sà mùsàlà yìí nìyẹn apá kan tiẹ̀ ní wọ́n tẹ̀lé ilé kẹ̀kẹ́ ọba àti ìdè sọ́nà ni gbogbo orí nǹkan tí wọ́n máa bò ilé ọlọ́nà náà ni ọ̀sà wà. tí èdè bi títí lọ kẹ́kọ̀ọ́ tí ó tún padà náà. pẹ́ẹ́tì àwọn nǹkan bá máa wà tí máa pín méjì tí ó sì mú tùmọ̀ èdè jẹ́ àbí àdìsí àbí rọ̀rọ̀ àṣírí mọ̀sọ́rọ̀ sọ̀rọ̀ ìhàyìn àti ìwọ̀ ìrìhìmà àbúṣà sọ wípé báyìí náà àdàbí ọlọ́ni láàrin ìjọ kan ní bá ń wẹ̀ ní o. àpàtàkàlẹ̀ ìjàrọ̀ ọ̀dún ní nzáhàbí pọ̀pẹ́ rẹ̀ bí ti ń wọ̀lọ̀ ní o bẹ́ẹ̀ ni àwọn sàtàkàmájáde lórí láti di góòtì. fájàánà àyù yàtí fi sáwùrì àbí àlùkò bá ń kó àǹkà tán sínú aṣọ rẹ̀ tàtà góòtì àwọn afọ àwọn akó méjì lórí rẹ̀ pé ṣé tata tí mọ́lẹ̀ gangan tata abẹ̀mí tó wájẹ́ pé góòdù lọ́lọ́ ti ṣe ṣé ní ni àbí ti ń bọ́ọ̀lẹ̀ ọjẹ́ góòdù ṣùgbọ́n láwòrán tata. kò kíá bẹ́ẹ̀ ni àná sọ̀rọ̀ fẹ́lá àti tí ó yọ àwọn ìpè tó bá sọ̀rọ̀ kalẹ̀ a gbọ́dọ̀ sọ wípé a ní lu ọ̀rọ̀ títà ìgbọ̀nyìn tó rà àtìlẹ́yìn ìgbọ̀nyìn kan lábẹ́ gbọ́dọ̀ náà sọ̀rọ̀ pé lẹ́yìn sàkàbẹ́sì ṣe bí wọ́n ti tẹ̀lé wọn lẹ̀ kò sẹ́ni tó ma tẹ̀yìn tí yá rẹ̀ ṣùgbọ́n má sọ́kà lùdí sọ fún wa nù ìkọ́dà wọ́n ti kéde o wọ́n tẹ ìyẹ̀ wọn lẹ̀ báyìí ó sọ́ni bìnrin mi àti tí wọ́n ní rídọ̀n ni màá yẹ fúlò láti lè bá a fi máa sọ pé inú àwọn ń dùn ọlọ́sìn kí inú àwọn máa dùn sí ní tọ́hún wáyé na ìbéèrè méjì náà nìyí. inshàlá rahman aago márùnlá ní tẹ̀síìrì yóò máa bẹ̀rẹ̀ bìyẹ́ ní láì tààlà bẹ́ẹ̀ náà ni ó sì máa rí inshàlá rahman kó lájà kò sọ̀rọ̀ kó máa fún àgbà ní ìbàdàn fún wa. gbogbo ìjà kí ẹ̀ka kó wá kọ́ ọlọ́run ọ̀bàdàn Ah, jama'a, jama'a, jama'a, eh, bayan da kalato